Go back, go back, go back, go back, Zambodia Mumbo. Go back, here I was. Ah. Zambodia Mumbo Go back, Zambodia, Zambodia Somebody a move. Ooh. If I was up. Somebody on, somebody on home. Go back, go back, go back, Somebody on oh, home. Oh. mo dé o ẹ ẹ aya mi mo wo mi láyè tiẹ o mo kúlẹ̀ mo kúlẹ̀ ní dédé ìrọ̀ ọ̀gbọ́n gbogbo gbé báàgì wá ni mo máa gbé ẹ aya mi ojú mi tiẹ̀ ọkàn abalẹ̀ mo ti ń retí yín látàárọ̀ báwo ni gbogbo ẹ ọkọ mi inú mi dùn ẹ àlejò ńlá ni mo gbà yìí ẹ ẹ wọ́n wọ́n máa ṣe ń tí ọjà ni èèyàn tí mo fẹ́ pàdé rẹ̀ ẹ aya mi aládùbáríkà. káwọ sà ọjọ́ mẹ́ta sà. sẹmiu sẹmiu. ẹ ra sà. sẹmiu sẹmiu. mi nìyẹn sà ẹ̀sà ṣẹ̀ṣẹ̀ ń lọ dáadáa sà dáadáa ni ọjọ́ mẹ́ta sà àdúrà yẹn agbá sà àmín gbogbo lílọ bíbọ̀ yẹn a máa dún náà máa jíṣẹ́ sà àmín ala bisimilahi rahman rahim na atena kalkausara wasali lera gbogbo ajé mi bila ṣùgbọ́n bisimilahi rahman rahim na atena kalkausara wasali lera bí kawa ni ayé náà. aya ojú ò ní tiẹ̀ ìwọ ní àṣẹ Èdùmàrè báyìí lójú ẹ̀mí mi báyìí ẹ máa dínú ẹ máa dìgbà wà tọkọ lágbára Ọlọ́run ọba so lójú ẹ̀mí mi báyìí ah máa jẹun yín pẹ́pẹ́ èso wa níyà yìí iṣu ọmọ wa jiná jẹ fẹ́yìn náà aya mi sórí lẹ́yìn tó wáyìí ah fẹ́ sára olóore mi ni ẹ gbogbo tí wọn lọ bá wá débà wàá róore gbà ah ọkọ mi ó tóbi ojú bẹ́ẹ̀ lọ ṣé wàá di tí màá sọ fún wọn dìyàwó ẹ̀ mú dáadáa o èso oníyà yín o ṣó ò bá lanu aláǹgbó lè ráyè wọbẹ̀ o wọ́n gbọ́ ọlọ́gbẹ́ tó bá kó máa kojú bọ̀ ọ̀rọ̀ yín báyìí ọlọ́run bá mi ṣe wọ́n mọ́ṣẹ́ ní láṣẹ ọlọ́run ọba ẹ pẹ́ fúnra yín pọ̀ ọmọ yín báyìí mo ṣe máa gbèrè tí wọ́n máa jójú ọlọ́mọ kiri báyìí táyà máa pẹ́ èmi nì ẹ wá jójú ọlọ́mọ ijó ọlọ́mọ mo ń jó láṣẹ ìdùnmọ̀rí ọkọ mi wò kí ló fẹ́ jẹ náà kí lẹ fẹ́ mu tó gbọ́ sọ pé ń bọ̀ báyìí mo ti rẹ́ kò sóúnjẹ tí mi ì ṣe tán ìtò bá fẹ́ ni kò sọ fún mi báyìí. Ah, dáná oúnjẹ fún mi bẹ́ẹ̀ ṣé mi lè dáná fún ẹni tí ìbá lè dáná fún ajẹ́ pọ́n ní mi burú kí ni iṣẹ́ mi kí n mo gbà. n máa dáná fún ẹ fọkàn balẹ̀ òsì náà ní láti ṣe wàhálà kankan jókòó báyìí kò fẹ̀yìn tì ní. Basira Basira ìyá bẹ́ẹ̀ kọ́ máa kọ ohùn bọ́bí wo orí ọ̀gá ẹ àti ìyàwó ẹ ṣé gbogbo nǹkan tí mo kó sínú fírígì yẹn tó bá fẹ́ bẹ̀ ni kò fún wọn n tó bá tutù tó wọ yín dáadáa òun ni kò fún wọn ṣó ti bọ́ ẹ jẹ́ kí màá lọ dáná mo ń bọ̀ ẹ jẹ́ màá lọ yín gbé oúnjẹ àǹtí kí lẹ fẹ́ mọ̀. màá lọ tẹ. fèyí ah, this is not you kí ló ṣẹlẹ̀. mọ́mí mọ́mí ló wá kẹ́mi lójú kẹ́mi nímú láti gbogbo nǹkan tó ti fojú mi rí. tó bá wùn ẹ́ tí máa jáde tán hmm? ṣé ò ń gbọ́ mi torí bó ṣe máa bó ṣe máa wò nìyẹn bíi pé o ò mọ̀ kankan o dẹ̀ ń pretend ni o gbọ́n dáadáa tó bá ń wẹ̀ tí máa jáde tán kó jẹ́ kó jíṣẹ́ fún mi wípé o ò dúró sí mi léṣe ló rìn kiri. àbínú ká kàtàkàtà wọlé lẹ́yìn ah ẹ máa gbà mí a máa ṣe nǹkan o hmm. orí o olórí burúkú olórí burúkú ó ah. máa sọ pé olórí burúkú ọmọ àgbọ̀ ọmọ sọ pé ọgbẹ́ kó mọ̀ fọlẹ̀ kọ́lẹ̀ bá tẹ́ yàrá yẹ ẹ̀ máa pariwo bẹ́ẹ̀ yẹn ni olórí burúkú máa ṣàǹfààní yìí. mọ́mì ẹ ra mà. yàrá ìyá ẹ wo ṣé ìwọ máa sọ pé ọgbọ́n mi látẹ̀ kan gbọ́ bí ẹ. mo gbọ́ mo. Ah, ah, mi ti ẹ̀ wọ́n lẹ̀ ẹ jọ wọ́n ṣòkú ni kí lè rán gágá kí lè rán gágá tó ń ṣòkú ni. ara àwọn ọ̀rẹ́ wa tàjọ ń ṣẹgbẹ́ wọn ṣe kan ni. àṣẹ ìgbọ́dọ̀ ìburúkú wọ́n lórí ibùkù wọ́n tún ṣẹgbẹ́ ṣé torí ọmọ ló ṣe ń ṣẹgbẹ́ ni o àti torí kíni mo fẹ́ bèrè mo bí ẹsẹ̀ olórí ibùkù ọ̀rọ̀ ẹsẹ̀ yóò rú gèlè mo mi rú gèlè mo rú gèlè mo mi mo fi ẹsẹ̀ mi mo mi mo mi ilé ọmọ mi gbogbo ọmọ mi ni wọ́n ti náà tán olórí ibùkù máa ṣẹlẹ̀ mo mi ìwọ ìwọ tó ní. wọ́n rí ẹ̀ka ìdá gbogbo ọmọ mi olórí ibùkù máa ṣàǹfààní ọmọ yìí. ìyábò ìwọ tún bọ́ra ìwọ bọ́bí bọ́bí àwọn ayé ẹ̀fẹ́ bàjẹ́ ni wọ́n ní kò bọ́bí ọ̀yá máa bọ́ bù bẹ́ẹ̀ máa bọ́ wọ́n ní kò bọ́ bù bẹ́ẹ̀ ò lè bọ́ olórí burúkú ni ẹ olórí burúkú ló ṣe olórí burúkú ló ṣe ìwọ ìwọ bọ́ bù bá ìwọ lè bọ́ bọ́ ká mami mami mami ẹ̀yin náà mami. ṣé bí kò pẹ́ ń ṣètò pẹ̀lú tó ló mú síbi tó máa ṣe ògbélé tí wọ́n ṣe wọ́n yẹ fún gbogbo ilé tó ṣe fi fi ìlú níbi ìlú just leave me alone let me go leave Just let me go. Femi lẹ. Ah, ìyá máa jẹ mí o. Kí ló tó ń ṣe ṣùgbọ́n wọ́n sọ pé níta bá ń bá lọ́jà làwọn àkínwá rúbọ jà. ìyá jẹ mí ìyá wa jẹ mí o. gbogbo nǹkan tí mọ̀mí mi ò bá sọ fún ẹ wọn ò lè fẹ́ ẹ tó máa fẹ́ náà nìyí. ìdajì ò fi mí lé jẹ́ kí n máa lọ jẹ́ kí n máa lọ there is no point there is no point. màá gbọ́ màá gbọ́ ìwọ kọ́ ló sọ ìgbà tó bá wọ ọlọ́run á fún wa lọ́mọ tó wà. àyà mi pọ̀ nírògùn ìbànújẹ́ ṣúwárí gbogbo ọ̀nà tí bá gbà dẹ́ṣẹ̀ sí ẹ mo fẹ́ kó ṣàforíjì ara abiyamọ ló ta mí sórí gbogbo variation tí mò ń ṣe yẹn ara abiyamọ ni kò sẹ́ni tó máa ṣe é ṣe bóbìnrin nìwọ náà ọlọ́run jẹ́ kẹ́yìn náà dàgbà tó ti wà ìwọ náà wò kẹ́yìn ní ọmọkùnrin tó tó kọ́ ìṣọ̀gàn ìṣọ̀ báyìí ó níyàwó ní kò bímọ gbogbo àtàjọ bímọ sásìkò kan náà ọlọ́mọ ẹni tó ti bímọ mẹ́ta ẹni tó ti bí méjì nínú àwọn tó jẹ́ sẹ́ẹ̀sì ẹ̀ èmi wá rèé ọmọ mi kò ní kankan tàbá wa lọ sóde láàrin àwọn ẹgbẹ́ wa a máa pẹ́ ààyè mọ́mí kínní ẹ̀ lágbájá ń kọ́ ọmọ ẹ̀ ń kọ́ ìyàwó ẹ̀ ń kọ́ wọn ló wà tó bá dórí tèmi ẹ̀ náà ìyàwó ọmọ yín ń kọ́ wọn ló wà wọn ò ní fọmọkun sori pé bàmígẹ ayérayé nìyẹn ẹ ìdí nìyẹn tára fi ń ta èmi náà tí mo ṣe ń wò pa á á á á nígbà tí òpó pẹ̀lú ọ̀dà kí ló dé ẹ bímọ ẹ bímọ àmọ́ gbà tọ́lọ́run ti wá ṣe báyìí sórí tinú ẹ̀ yìí wàárù láyọ̀ àtàlàfíà lágbára ọlọ́run lọ́jọ́ ọ̀kúnlẹ̀ bá omi ò ní pọ̀ jẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ ò ní pọ̀ jomi lọ láṣẹ Èdùmàrè ẹgbẹ́ báyìí ló gbé máa bá o lágbára ọlọ́run ọba bó ṣe wá dùn mí nínú yìí ìwọ náà máa rí dùn nínú onírógun bàdúgẹ́ lágbára ọlọ́run ọba sórí ọkọ mi gbogbo ẹkún tó ń sun yìí gbogbo ètò bá kunu ẹ̀yà sún dáadáa o ìṣòro ẹkún tó ń sun yẹn ẹkún ayọ̀ ni tó tó bá lọ jọ́ ọ̀kúnlẹ̀ ayọ̀ ló máa já sí ọpẹ́ ló máa já sí fún ẹ wàá balẹ̀ gbẹ bàwá ni mo sọ bẹ́ẹ̀ wọn náà wù ọkọ mi ṣé kò dábàá yẹn pàápàá ìgbéga tá à ń jà ìjà ẹnu lásán ni torí pé tí mò ń fẹ́ ò fún mi ṣé onígbò tí wàá fún mi ìyèmí àti amáṣọ̀rẹ́ kù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa nífẹ̀ẹ́ lọ́jọ́ ayé mi ni lọ́jọ́ ayé tí màá rà yín máa nífẹ̀ẹ́ ni ohun tí mi fi ní nífẹ̀ẹ́ mọ́ ọlọ́mọ jẹ́ kí n rí ṣòwárí èmi àti ẹ̀ báyìí a máa ṣera lóṣooṣù ọ̀wọ̀ báyìí ni o ṣòro òní òní bá lè wa àwa ni ìyàwó àwa ṣe tìyálé tìyàwó ó ti yẹ ìyàwó bí ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ kò rí kò sùn báyìí ó ti yẹ kódà bá ṣọkọ ló bá ṣe wà gan ọmọ wọnú ìta wà yìí àìbí àti agán ọmọ lòdì ní. wọ́n fi ẹ ṣàkọdánwò táwọn èèyàn mọ̀ pé ayọ̀ ti sọ́nlé tèmi náà. ìyá ṣẹ́gun. ẹ ṣẹ́gun. mọ́mí ṣẹ́gun. ṣẹ́gun kọ́ mi wọ́n máa mi dáhùn lóhùn o gbogbo tó bá ti fẹ́ lásìkò sí mi kó máa sọ fún ṣó ti yẹ ẹ́ sìn tó bá ní ìdíwọ́ kan ṣé gbogbo ẹrù ọmọ ẹ má ra píìnì èmi ni máa rà kódà màá ràn nílùú òyìnbó lórí ọ̀rọ̀ ara ẹrù ọmọ yìí. ṣó ti yẹ ọkọ mi mo ti wá bẹ̀rẹ̀ sí oúnjẹ tó máa jẹ báyìí mo ti dín dòdò ó ti yẹ mo fi èdè báyìí mo fi sí ẹ̀fọ́ yẹn pẹ̀lú ráìsì mo pa àwọn nǹkan tó láìkì nìyẹn tó ti yẹ sí mo á fi ọ̀pọ̀lọpọ̀ ẹyin sí àwọn oúnjẹ tó yẹ kó máa jẹ́ sí nìyẹn o èmi á máa sí ẹ̀fọ́ màá máa gbé ránṣẹ́ sí ẹ àwọn ẹ̀fọ́ tó máa jẹ tó bá jí dàrú kó máa máa jẹ ẹ̀fọ́ dáadáa àwọn èso oríṣiríṣi gbogbo ẹ̀ pátá ni màá rà fún ẹ̀ka tó lọ lẹ́nu yìí ṣé o ti yẹ ẹ́ sìn kó máa jẹ èso kó máa fresh kó mọ̀mí náà máa rí bí kíkì kó máa yọra báyìí ṣé wàá rí tó tún wá kù sí ṣòkòtò yìí akóbá ni làwọn ṣòkòtò yìí àsìkò tó wà ní màmá wọ̀ ọmọ ọkọ mi sórí gbogbo àwọn maternity wears táwọn olóbìnrin máa ń wọ̀ yẹn àwọn aláboyún yẹn lóríṣiríṣi àwọn skipping one tó máa gbé gbogbo ṣèpù ẹ síta gbogbo ẹ pátá ni máa kówó fún ẹ tó máa rà ó ra yìí tó wọ̀ ẹ́ sẹ́kùn bá bọ̀ tàbá àwọn yẹn máa wọ̀ ẹ́ máa pa ṣẹlẹ̀ yìí lóyún ṣá ọ̀hún nímọ̀ ìpẹ́ ẹ̀ ọjọ́ ayọ̀ mi ni tó ti bọ́ ọkọ mi jọ torí ọlọ́run lọ sọ iye tó bá jẹ́ èmi àfún ẹ lówó já lọ kó wa lọ jẹun ọba hmm, dìde ní o hmm, tí wàá tún ní bàtà gíga yìí náà tún máa bá mi dínkù bàtà yìí náà dáa lásìkò yìí tó ti yẹ ẹ̀sìn kò dáa tí wọn bá ti di alábàárà méjì báyìí sí bàtà gíga ò dáa ṣó ti yẹ àwọn pẹlẹbẹ báyìí ó níbi tí mo ti ń rà màá tún lọ ṣàwọn yẹn náà màá tún rà fún ẹ ṣó ti yẹ ẹ sì ẹ tó kún fọkàn ara ẹ balẹ̀ sẹ́yìn máa jẹun àbẹ́ ẹ̀gẹ́ ra gbẹ́sẹ̀ kó tó lọ gbogbo àwọn slippers oríṣiríṣi ni máa kó fún ẹ. kò bẹ̀rù kò bẹ̀rù kò bẹ̀rù kò bẹ̀rù zamboni amubo fàlè ìràwọ̀ ọmọ ayé fàlè. ẹ wò jẹ́ kí máa gbé yín lọ sọ́spítù ẹ jẹ́ kí máa gbé yín lọ sọ́spítù. ẹ wò bọ́dá mi ò tiẹ̀ dá àbẹ̀ṣẹ̀dé yìí mi mọ̀ nǹkan tó ṣe máa mi o kò yé mi nǹkan tó ṣe wọ́n kàn dandan owó pariwo látàárọ̀ ni mi ò understand bóyá kò wá kájú wọn lọ sọ́spítù. mami mami mami ẹ mami ẹ wo ìpínlẹ̀ èmi ni wọ́n ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yà ẹ́ ẹ̀rù kì í bá ẹ mọ́ o má yẹ kí n bínú sí ẹ o torí tí bá gbá ojú ẹ wàá máa ṣa star lẹ́lẹ̀ màámi ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run mo fọ́ gan mo fọ́ ha kí ló ṣe yín náà ṣe jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ nù kí ni nǹkan tó ń ṣe yín gangan ẹ́ kí ni èjì yín gan tẹ́ ẹ̀ ń síkì lẹ́ni síkì lọ́la kí ló ṣe yín àwọn ìyá tó ń ta pàrágà fún wa gan-an wọ́n tó yín tó ń ṣe gbogbo ẹ̀ tó ń zù kò ń rẹ̀wọ̀n báyìí ẹ fẹ́ káwọn èèyàn kan máa gbé yín lọ sọ́ọ̀sìpìtù lẹ́nu gbé yín lọ sọ́ọ̀sìpìtù lọ́la kí ló lọ sọ́ọ̀sìpìtù kí nìkan tó mọ̀ tó bá ló yá kó prescribe oògùn gan lọ sọ́ọ̀sìpìtù ojú ní gbogbo ẹ̀ ojú òṣì ni èmi ò ráyè ògbó ilé òyò ó ti yé yín kẹ ṣáájú kẹ dìde èmi ò ráyè ògbó adáadáa òṣì tẹ́ ẹ̀ bá ka jíde jíde ọmọ mi àkàgbọ́n sọ́ọ̀sì tó dé ń lọ jíde. mala down. Ah, a ce suru mambo malla wannan kudi bai kai ba yaya ya ki ce mun bai kai ba ba na ga miki dala ya sama ba malla ba gaskiya ha ba ni ne ban da gaskiya ko kai ne baki da gaskiya shine ba gaskiya ba na ga miki cewa dala ya sama wata ranan kika kawo ni wallahi za mu samu ne yamu yake to naji nagode sande zuwa ko eh ah, ah, lataro o ti eh, pẹ́ jù eh ma bínú ma bínú eh kasuwa ne mala ṣo ma wà ń bíbá yìí ní next week. Ah, ah ojoojúmọ́ èmi ọ wà níbí kò síbi tèmi ọ lọ rárá. torí mo fẹ́ wá bọ́dọ̀ mi kan ta gold. Ah, ìràwọ̀ ńlá ìràwọ̀ gbogbo ọmọ àdúgbò pátápátá ìràwọ̀ ńláńlá. Ah, ah. mala dá mi lóhùn bá mi kó wó láta. Eh, ṣe ṣe sùúrù eh, ṣe sùúrù eh, ṣe sùúrù. gbogbo ẹ ni. ok o ṣe. aláìmùsáyọ̀ wọ́n fẹ́ mú bò wọ́n fẹ́ mú ta fẹ́ kọ́ mọ́ ọtí yẹn wo mala eh? don't worry next week eh. màá dé bí bàyí. kò sí wàhálà. because ọ̀rẹ́ mi yẹn ó ṣáà máa ń disturb mi pé ibi tí mo ti ń kò sí wàhálà èmi ò wà ń bí lójoojúmọ́. Eh, kò sí problem. hello. o ṣé o. ẹ yọkọ fún mi one twenty. ayé ah, awọ. Ah, one twenty haba haba ya ah ah ah, ah. ah obanka de kese kúkúrú akasuwa ne akuri one twenty eléyìí ah, dọ́là kò náwó lórí rárá dọ́là súnmọ́ súnmọ́ yọ súnmọ́ ìràwọ̀ ìràwọ̀ eh, ìràwọ̀ a ṣe sùúrù torí dọ́là kò tà lọ́jà nísìnyí kò bẹ̀rù kò bẹ̀rù Zambodia mo bò kò bẹ̀rù. ìràwọ̀ sàn tí ń bá gbàlẹ́ rù lọ. kò bẹ̀rù kò Zambodia mo bò Zambodia Zambodia mọ́mí nọ́ọ̀sì mọ́mí ọ̀sẹ̀ ẹ̀kọ́ ọ̀sẹ̀ ẹ̀gbà mi mọ́mí nọ́ọ̀sì mọ́mí mọ́mí ọ̀rọ̀ mọ́mí mi ò bẹ́sẹ̀ ọ̀sẹ̀ ẹ̀gbà mi ọ̀rọ̀ mọ́mí náà. kí ni gbogbo eléyìí báyìí ìgbà tó dá mi dúró èèyàn gidi mo pè é ó wá gorí báàgì tán ó wá já báàgì gbà tọ́lọ́pàá bá lọ mú mi bọ̀ sọlẹ orí burúkú ni yàrá jà ẹ o fẹ́ kú sa eh, orí star àbí orí ràwọ̀ ọmọ ó yá wẹrẹ gan o ó wọ́jú ni ó dáyọ̀ mọ́ ni torí mo ti gbé ẹ lọ́kadà ó ń ṣe bẹ́ẹ̀ lórí burúkú mo tún wà lórí ọ̀kadà ó ń jábọ̀ ó ń sọ̀rọ̀ wèrè ó yá wẹrẹ ni ah, wá ẹni tó pa ìyàwó lè gbọ́ ọmọ gbìn lójijì o àbọ̀ ṣí èrè ni àwọn àwọn ìtàn irú wọn náà jàǹdà àbọ̀ ṣí èrè lórí mi ní pé kò gbọ́kadà kò páàkì ẹ̀kí tí ẹ máa gbé yẹn náà lọ ó máa kú ni lórí burúkú wá lọ́wọ́ mi dùn kó bẹ̀rù. wà ní kí n ṣe báyìí èèyàn ṣe ya sákúrò ojú o torí mi ò lè gbọ́n náà bẹ̀ yẹn mọ́. ọmọ kò ṣe fi wọ́n mọ́. ẹ̀mọ́ mi ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ iṣẹ́ ní sùúrù ó máa tó dé ẹ nǹkan tó ṣe wọ́pọ̀ yìí látàárọ̀ mọ́ mi ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣàtẹ̀kẹ̀ ìzì òun ló dé akékaka ṣe bẹ́ẹ̀ ṣe látàárọ̀ mo ti á pé ẹ nínú rẹ látàárọ̀ òjò ṣe ń bọ̀ níbi báyìí ṣé wọ́n pa mọ́ mi ni. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ariwo tẹ ẹ pa yìí kọ́ni solution ẹ wo ẹ má jà pariwo ẹ wo mama ẹ pẹ̀lẹ́ ẹ wo àbíṣe kẹmi máa lọ ni. ẹjọ́ torí Ọlọ́run bá mi gbé wọn má lọ. mama ẹ pẹ̀lẹ́. mami ojú ẹ dìde torí Ọlọ́run. mama ẹ pẹ̀lẹ́ ẹjà gbé mama ẹ rọra ẹ ẹ ẹ kàn jẹ́ wà mú wọn dájú. wà mí mú wọn dájú. ẹ̀yin Mami ẹni sùúrù ẹni sùúrù bá lọ́wọ́. Mami ẹni sùúrù bá lọ́wọ́ mo bẹ̀ yín. Ṣé ó yà jẹ́ kó mọ̀ lọ́wọ́ kó yẹ eléyìí ò dájọ́ mọ̀ gbàgbé òṣì lọ́wọ́ wa gbàgbé ò subscribe owó tẹ́sí ìwọ̀n dásí ó yà gbàgbé ó yà ẹni tó ń lo torchlight ò kì í wo fóònù jẹ́ ṣe eléyìí kí ṣe eléyìí bá mu tí wọ́n pa ẹ lójú àkàlẹ̀ jù ẹ̀ kí ṣe eléyìí. jọtí sojú kò má rí géèmù. kí ló kàn gbàgbé káàdì tó bá yájú sẹ́ẹ̀tì ẹ̀ kò lè rọ́gbọ́ gbà jáde. ayọ̀ balẹ̀ ẹgbẹ́ mi ẹ fara yín balẹ̀. wọ́rọ̀ play. kí ló ṣí ẹ. ìpolówó ọjà òwò kí a bá mi sùn. hold on. hold on. jẹ́kọ̀. ẹ ẹ

tí bá ń kí ìyáláyà yóò dé o. tani wọ àṣírí oh. dasi dasi. kẹ́ gbogbo ẹ̀ máa lọ kẹ́ gbogbo ẹ̀ máa lọ bẹ́ẹ̀ ó yá kó gbogbo owó jáde wọn kí yẹ ìwé bọ́lọ́wọ́ bìtìlélẹ̀ ó yá. ṣé ti ni bó ṣe ń lọ. lélẹ́lẹ́lẹ́. ìràwọ̀ ti ráyé wa ní. ṣọ́ọ̀kì ẹ̀sìn bí náà. ọ̀gbẹ́ni kó gbowó lẹ̀. ó yá ṣáwù ṣáwù ṣáwù fẹ́ mi ní ìráyè lóta ìwọ màá pọ́wọ́ ẹ̀fọ́ ní bàárà ní kí ló ṣe lé o ta káàdì táwọn ọmọ mu sí. ìràwọ̀ ti ráyé wa ní o. ọ̀dọ́ ọ̀dọ́ mélòó lè ṣọ́ọ̀bù fẹ́mi ra ẹ̀ dákẹ́. ilé ṣe ilé. àwọn takáńtà tó ń fún àmọ́ gé fa. ilé ẹ̀sùn wá ilé ṣe ilé. màá jẹ́ kó mọ̀ màá jẹ́ kó mọ̀ ó yà. ó lálẹ́ o. Ah, ah, wọ́n bí ìyá ṣe. bẹ́ẹ̀ ah, lọ bẹ́ẹ̀ lọ fẹ́mi. fi sílẹ̀ jẹ́ kó mọ ìràwọ̀. lọ́ọ́ fún un. ẹ̀mí mo kí. àyẹ̀wò àwọn àgbẹ̀ mo gọ̀ aláyé kí ló ṣẹlẹ̀. sọlẹ burúkú lélẹ ìlú wa kí ló fi ń ta káàdì kí ló fi ń pin. kí ló wá pọn aláyé. sọlẹ mọ wọn nàbó ló ṣẹlẹ̀ o wa ọlọ́pàá mo ti ń dọṣẹ yẹn ọlọ́yìn burúkú ẹlẹ́ o bẹ́ẹ̀ fà lábàtà ó yà kẹ́tì ọmọ pọ́pọ́ làágùn àbí. ọlọ́pàá mo ti ṣe rẹ jù mọ́wọ́ mọ́ àlàyé ti dẹ̀ ọ́ fún àná ọ̀hún. ẹ bá ṣe àyè sí kẹ́lẹ́ṣẹ̀ máa ń jẹ́ tó yà ẹ sọ fún wa máa ń jẹ́ tó yà ẹ ti rẹ̀ fún mi. ọjọ́ pẹ̀lú ma ṣe é lọ́wọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ bí wọ́n jọ ọjọ́ ọjọ́ mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ó fi mí kọrin are you stupid? mo níwọ̀n àtàwọn wọlé jọ lọ jí ẹ̀rú mímọ̀ ẹ̀ kó ibo làwọn gàǹgẹ̀ wà ọlọ́run gbọ́ mo fọ́ mo fọ́ bàjẹ́ bàjẹ́ ah children police. délé fún mi ní bọ̀wọ́ rẹ̀ ìràwọ̀ àbí kán ti ń pè ẹ́ jẹ́wọ́ rí mi àwọn ilé sí mẹ́jọ la ṣe gang up kún ẹ lákó ilé wọn ẹ̀. àmì in conjunction wey ṣe iṣẹ́ pẹ̀lú rẹ̀ jẹ́ sọ fún at the end of the remember sim lo as a family planning kún ẹ lárọ́ bọ̀dọ̀ woman kún ẹ kó gold kún ẹ kó owó àwọn ohun ẹ̀jọ̀ lọ ìjẹ́wọ́ rí mi ilé tó kọ̀dà sóhun yìí àlàyé mi ò gbọ́ gbogbo èrè tó lè ń kalẹ̀. kóhùn olóhùn kò yàn gà ìràwọ̀ mo ń bá ẹ sọ̀rọ̀ sọ̀fọ̀ àwọn òwe ìjọba rọ́ọ̀bù ilé òbá mi sọ̀rọ̀ fọ ìwọ́n gbogbo ìgbọ̀rùn sọ èsì jara ṣìkìrì wọ́n ilé abẹ́rẹ́ kákàkiri o ọlọ́pàá rẹ̀ ṣe kiri rẹ̀ mójútó rẹ̀ mọ́ṣẹ́ rẹ̀ mọ́ dédé rẹ̀ ṣe ìgárá ṣe kíni àbírígá tọ́kì àbírígá láyọ̀nù kò sọ fún wa máa ṣe ni pé èmi alú ẹ̀ máa ṣí ẹ léṣe dédé rẹ̀ máa ń wẹ̀ jẹ bí àmàlà bí ìkọ̀kọ̀ rẹ̀ bí èbèrè kò dédé náà bá wọn jọ òjá wọlé lọ ìjà wọn ni bí àwọn àwọn lọ́jà lárọ́bù. aláìní gbọ́pàyàn. wọ́n gbọ́pàyàn máa jẹ́ kó yà láìsí ọkọ̀ o. ìyá abúlé mi kákàkiri ọlọ́pàá rẹ̀ wọ́n ṣeré ìdún ṣíṣeré ìjẹsọ́fọ́ owó àkọ́ńpítẹ́ǹtì èmi rà mo wà lákọ̀ọ́kọ́ níbẹ̀ ìlàbẹ̀rẹ̀ ni oyè nísù nìbàdàn èmi rè mú o fúnfún ọlọ́ìṣà akóbó ṣe dá dédé gbòòrò tó ọwọ́ mi ò ń bọ́ sí èmi rè mú wò ó alani pamọ́lẹ́kún èmi rè mú ọwọ́ mi ò ń bọ́ sí sí mo ṣe kẹ́yà mú mi ti rìn ó ń bọ́ sínú sẹ́ẹ̀lì tí wọ́n jẹ́ ìkọ́lẹ̀ tá a sì mi látòkè sọ́fọ́ ìjẹ̀bú míya kí ṣẹlẹ̀ ẹ̀wọ̀n kí n gbà lẹ́tà kí wọ́n alámú ṣàkàù mí ṣàkàù ẹ̀fìlẹ̀ mí ìṣèkiri mí ìṣe wíìlì mi nítorí sọ́fọ́ ọmọ sí wà ní ọwọ́ mi rìn mẹ́bi rè máa pọ̀. kó o sọ fọwọ́ mọ̀ má jẹ́ kó dáran ọkàn mọ̀ òun gara ìgara tọ́kí gara chicken kó o mọ̀ ọ̀bọ̀ àbẹ́fẹ́ bọ́ọ̀bù rẹ̀ àwọn ọmọ ẹjọ́ agbèrè dọ́ ìjọ ṣe é bẹ̀rẹ̀ sẹ́ ayé ẹ̀fẹ̀ bọ̀jẹ̀ ni for the last time my dear common sọfọ mi ṣe kiri i have spent a lot inside this job àwọn wo ni ẹjọ lọ rọb madam tí ẹ kó forty two inches and tó ṣe kí ni tẹ́ kó gòdè àti owó jẹ́wọ́ rí náà pín tó fìbọn fọ́ orí ẹ jù. ẹ wo ala ẹjọ ẹjọ ẹ ní sùúrù mi ò jalè o mi ń jalè ìràwọ̀ ni mímí ń jalè ẹjọ́. ǹdẹ̀ fẹ́ kẹ́ gbà mí gbọ́ mi sọ yìí ẹ kàn fún mi privilege kan kì í fi rọ́ọ̀gà. ìràwọ̀ ìjẹ́wọ́ rí mi máa ṣe orí ẹ rẹ máa dúró níwájú court máa jẹ́ kọ́mọ́sọ̀fọ̀ wọ́ọ̀rì fún ẹ ní ní opportunity láti rí òdìdọ̀ ọ̀rọ̀. àwọn òun wẹ́jọ plan rẹ̀ ṣé ọ̀gá ẹni níbẹ̀ ṣóun lè máa kó ak forty seven àti uniform àti inspector uniform and sergeant kó ṣìra má fọkànrẹ́ balẹ̀ máa dúró díẹ̀ níwájú court of law má jẹ́ kọ́ mọ́ sọ́fọ́ èèyàn gidi ló wọ́ rè jẹ́ ká ṣe kiri ká mú ọ̀gá má mi ṣẹlẹ̀ gada o. bẹ́ẹ̀ máa ń tọ́jú ẹ̀ sí ibi sí jọ lẹ́mà tí máa ń pàdé bẹ́ẹ̀ tí máa ti yọ mítìnì kí mọ̀ sọ̀rọ̀ bí ṣe bá sẹ́ẹ̀tì kámẹ́rà ká má ka wà tọ̀gà ìjẹ́wọ́ rí pamọ́ bí ṣe máa yanjú ọ̀rọ̀ rẹ̀. ẹ ò ala mi ò mọ̀ pa owó yẹn ẹ kò jẹ́ kí mi fojú ọ̀gá gbogbo àníyànjú ìjọ tó fẹ́ rí ọ̀gá. délé. sà ó máa rí ọ̀gá. èyí ṣara mo ti rẹ́dí o. darling. oh, um, your say is ready. Oh mi ò rò pé mo lè fi anything sí náà jẹ́ kí n tètè máa lọ jọ. Hmm, you know i won't allow that at least wàá mú kankan hmm? come on. tí làwọn tó ti ń gbé mi lọ hmm? allow me take a little out of your time. Ah, mo fẹ́ sọ kankan fine mo lálàá kọ́ mo lè fẹ́ kó gbọ́. ok mo ń what is this. Mm. You're always in a rush eh? jẹ́ ẹsẹ̀ nǹkan tí fẹ́ sọ náà. wọ́n dúró dè mí lọ́fíìsì náà mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. mo mọ̀ but tí ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ come on. Um, ọlọ́run wàá dẹ̀ like nǹkan tí mo fẹ́ sọ fún ẹ yọ. Um, so this is how we went. <clears throat> mo lálàyé wípé àwọn kan wá introduce ẹ sí politics ọ̀ṣà insist pé o ṣe o ṣe but as your mommy your baby your darling your everything mo convince ẹ o dẹ̀ gbà sí mi lẹ́nu mm-hmm. lójú àlá ẹ̀ mo rí i pé eventually o win o dẹ̀ jẹ́ governor state èmi náà wàá wà lẹ́gbẹ̀ẹ́ báyìí as the first lady. ìgbà wo lẹ lálàá yẹn o. orúmọ́jú èni of course. orúmọ́jú èni. Mm-hmm. tájọ sùn mọ́jú. ẹ̀gbẹ́ mi lẹ sùn lẹ́dẹ̀ẹ́ ti láàdúrà láyà bí. ẹ̀ nà. Ah, ó bẹ́tà kẹ́ máa tètè sùn kó má jẹ́ táyìm tá a jọ sùn yẹn mọ́ ní state tàwa yàbí ni mo ti jẹ gọ́vnọ̀ wọ́n dẹ̀ dìbò fún mi náà ní state yìí. o dẹ̀ win. mo dẹ̀ wá láti èkìtì mo dẹ̀ jẹ gọ́vnọ̀ state yìí. of course look kò sí nǹkan tí lè ṣẹlẹ̀ as long as God is involved. yes mm -hmm. my first lady. Yeah my first lady. Mm-hmm. má yí ojú sàn ju torí kẹ́ tó yíjú padà mo lè ti lọ. irọ́ ló pa ọmọ ajẹ́gọ́. yé. Ah, kí ló ṣẹlẹ̀? Ah, sharp pain. Ah. no no no no no kí ló dé kí ló ṣẹlẹ̀ náà kí ló jẹ kí ló ti jẹ kí ló ti jẹ ṣọ́nà tó mo ti ah no no no no why why why you doing this now what what happen. Stop. My back. Okay, oh. quick, please stand up. Stand no, no, no. Let's go to hospital. Please. Ah. Hospital, please, baby, stand up. Ah. Don't do this to me, please. stop. up, Feyi. Ah. Feyi, stand up, please. Ah. Feyi, Feyi, Feyi, stand up, ah. please. Thank you. know your condition. Please, please. Ah. Thank you. Thank you. Thank you. Don't do this to me, please. Please. Okay, don't worry. Don't worry. Ah. Yeah, let's go. Let's go. No, no, stand up. I will be the governor. Fẹ̀yìn, fẹ̀yìn, fẹ̀yìn. Eh, Dara, ẹ eh, ṣe bí màmá yẹn ṣe ń gbà tẹ̀ gbèdébí náà ni. Ah dádì ẹ̀wọ́ ti sú mi bá máa ṣe rí màlẹ́ léyìí kódà àgbo ti tún dínkù báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó burú ju báyìí lọ. eléyìí dínkù. bẹ́ẹ̀ ni sá. ó dẹ̀ ṣọ́ọ̀kì yàtọ̀ wà ní eléyìí bí mo ṣe ń wò yá yín eléyìí kírítíkà sínú. ẹ̀wọ́ ti sú mi pátápátá mi sẹ́mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. ẹ jọ kí ni dókítà sọ pé ó ń ṣe gangan. mo sọ pé ọmọ aronú pé blood pressure wọn máa ń lọ sókè all the time. Ah, hypertension nìyẹn hypertension ṣe jíjí ò mọ̀ pé màmá wọn ń sìkì. ah dádì ó mọ̀ ó ṣe wéwèwèrè wá sílé lánàá bó tún ṣe ṣe wéwèwèrè padà lọ síbi tó ti wá nìyẹn. high blood pressure hypertension ni jẹ́ kí n wo nísìnyí ṣé mo sọ ó mú kí ni pressure yẹn mú high. dókítà ti dé àbí ìwọ dúró jẹ́ kí mi lọ rí dókítà ọ̀rọ̀ èmi àti àjọ yíra wa. Okay. Ma, fọwọ́ ìlú lẹ́bàá máa dùnú báyìí má jẹ́ kó ń kan. Ah. má eh, eh, mi ẹni sùúrù ẹni sùúrù àìgbà mi má mi máa mú mọ́ rẹ mú mọ́ rẹ sí gbọ́ ṣé ti gbọ́. ara wọn máa tó wálẹ̀ kò sí problem ẹ ṣe gan bọ wọn um, tí mo rí èmi ò rò pé ó fẹ́ yàtọ̀ sí nǹkan tí mo gbé débi because gbogbo bó ṣe ń ṣe gbogbo bàtà fi sọ̀rọ̀ nísàlẹ̀ láti ẹ̀kan òun náà lẹ sọ pé tí ń treat ẹ̀ mo dẹ̀ rò pé yẹ kó ti yàtọ̀ gbogbo èrò mi ni pé ká débí kẹ́ ní treatment and after that ká dẹ̀ máa padà lọ sílé ó ṣe wá wà ń bí tẹ́tí ẹ̀ ń lọ ìmọ̀ àbálẹ̀ ń ló ṣe bó ṣe ń ṣe ó yà mí lẹ́nu. wá ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ ìyàtọ̀ tí ń wà Ah, nǹkan tó rí lè ṣẹlẹ̀ gangan lélẹ̀ pé ṣe rí stress to accumulate body system wọn ẹ̀ náà ló ń fà á tí ó fi ń rẹ̀wọ̀n látinú nǹkan tẹ́yìn máa ṣe fún mi ni pé tí n bá ti fi wọ́n lẹ́ẹ̀mí tí n bá ti délé ẹ má jẹ́ kàn ṣiṣẹ́ kankan tó bá wà stressful at rárá ẹ nítorí condition tó wà lágbára ọlọ́run a máa gbóhùn yà a máa gbóhùn ọmọ ṣe rí drip tó ń gbà lọ́wọ́ tó bá ti wá gbà tán màá kàn ní láti observe for like one or two hours ẹ lè má mú ọ lọ́lé irú ẹ as young as you are kí wọ́n máa lọ gbébọn kó kó kó máa lọ fi kó máa kó máa digun jalè ẹ i mean o lóbi ni what's your problem. àwọn nǹkan tẹ jí kó lọ́dọ̀ arábìnrin nǹkan. Ah, ọlọ́pàá la bàbá àgbàlagbà mi ìgbádùn ọwọ́ yẹn o. ẹrù tó wà lọ́wọ́ yín yẹn ó yé yín ẹrù tó wà lọ́wọ́ yín yẹn lè ẹrù náà. eléyìí eléyìí ck níbo ìwà Kevin Clean ẹ̀hún nìyẹn Kevin Clean ló wà lọ́wọ́ yẹn. ẹ̀yin ọmọ tẹ́lẹ̀ <laughs> Kevin Clean ni wọ́n ìwà yẹn. ẹ já sí ẹ wo iṣẹ́ yẹn bó ìwà yẹn tí bá súnmọ́ yín ẹ mọ̀ ẹ tí ẹ ní rí mi ó máa dàbí atẹ́gùn tó fẹ́ kọjá ni mo ti jẹ kízo yín nìyẹn. kízo ó yàtọ̀ sí kéèyàn jalè ó ti yé yín ṣùgbọ́n kéèyàn wá ṣe kí ni kéèyàn wá súnmọ́ ọmọlàkejì ẹ̀ kó wá gbé bọ̀ bàbá ó ti pọ̀ jù bẹ́ẹ̀ ni pé yóò ní human feeling ni. ọ̀gá ọlọ́pàá ẹ help fast now mi ò wọ́n rẹ̀ tárákùnrin yìí sọ. Ah, ah. wá bébì kí ló ṣe ẹ ti fún ẹ lọ́rọ̀ sọ ta ló gbé máìkì sílẹ̀ lẹ́nu kí ló ṣe ẹ farabalẹ̀ kó barabalẹ̀ o ìwọ náà wá report in police station tẹ́lifí bá upgrade tán tí mo advance tí mo gba promotion di iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ sí jalè ládùúgbò yín gbogbo yín èmi á jalè lọ́dọ̀ ẹ̀wọ̀ yìí má ti mẹ́ṣọ́ ẹnu ẹ̀wò máa ń yìn máa tẹ̀ sójú ẹni wá tí kú dànù ọ̀hún ló máa máa report fún bàbá God. bẹ́ẹ̀ ló ní wọ ọ̀tá mẹ́rin lè pa àwọn dànù wọ. máa pè padà máa pè padà mami mami kí ló ṣẹlẹ̀ kí ló tún dé ah, ẹ gbà mí kí ló kù forí yín ẹ gbà mí o mami bá mi sọ̀rọ̀ kí ló dé kí ló kù fọ́ tèmi sí ọlọ́run wa ẹ gbà mí mami dọ́tọ̀ dọ́tọ̀. Take it easy. Hmm? You're going to be okay, right? Doctor, I will attend to patient come. Okay. All right, sir. Ẹ jọ̀ọ́, ẹ fún mi Stand up. Madam, ẹ máa ṣe ní kántà. Stand up, John. Stand up, sir. Only me, Madam. Doctor, why you guys like this? Látàrí tí mo ti pè yín, ẹ bá mi àtẹ̀síwájú rẹ̀. Ẹ ṣe sùúrù, ẹ ṣe sùúrù, ọmọ wa, mami mami mami mami ẹni Ah, àtẹ̀mí ti mami. Eh, eh, eh, o ṣe ọmọ mi ara mi ti yá mo wà ókè. jẹ́ kí n check her ìtì mi. mo wà ókè. ṣé ara mi ti yá o ṣe my dear. ẹ ma kí nìkan tó ṣẹlẹ̀ ọ̀hún. dókítà one minute bishop um, ojú ti wà mú wa. olúwo ṣé o ah, olúwo ṣé o ìfẹ̀yìntì iṣẹ́ fẹ̀yìntì. Thank God, thank God, thank God. Olúwo ṣe o, mami, mami, ṣé tòótọ́ lè ti wá òkè? Ẹ olúwo ṣe olúwo ṣe olúwo ṣe olúwo. Mr. Shehu, I need like take care easy. madam ẹ tí kẹ̀ ẹ́ ṣe ẹ pẹ̀lẹ́ ṣé tí nǹkan bá bá ṣẹlẹ̀ ìgbé kọ́ ló kàn ẹ máa cooperate pẹ̀lú wa láti lè treat ní dada ṣé ti gbọ́ sorry you're going to be alright don't worry. sir ẹ jọ̀ọ́ tó rọ lọ́hùn ẹ máa bá mi bá wọn sọ kẹ máa pẹ́ tí wọn máa lọ pe àwọn nọ́ọ̀sì ẹ̀ kán wá clean wọn up ká dẹ̀ the next thing to do ẹ jọ̀ọ́. sí nǹkan kan tó ṣe èmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ ṣàdédé ló dẹ̀ sọ wípé inú ń rò òun inú ń rò òun bí mi ò ṣe rójú tí ẹ̀ mọ́ ta fi gbé débí nìyẹn I don't understand. um, Mr. Shebu ẹ fọkàn yín balẹ̀ lágbára ọlọ́run a máa tọ́jú ọdẹ máa wá òkè um, nǹkan tẹ́mi kọ́ rèé pé rest no need tó bá ti rest dáadáa um, there won't be any problem ṣe ti gbọ́. iṣẹ́ wo This is serious, God. Relax, um, eh, relax, eh? <laughs> There's no cause for alarm. Uh, within one to two hours, a máa tọ́jú wọn máa Okay, you go my fojú You are here. Ẹ gbọ́? <sighs> Ẹ ṣe. mọ́ dọ́kítọ̀ akéwèjì ọ̀gá ńlá o ayin ayin ayin ara ìwọ mo béèrè ọkà náà rẹ yìí kò sí ọkà ṣèbí ló wà nínú má fojú ẹ rí kọ́ fọ́ wá afá fá everybody this is a private hospital I can share anything no one can stop me èmi lábẹ́rẹ́ ayé náà wọ́n nìbàdàn oyè ní sùn tó ń bẹ̀rẹ̀ ẹ̀mí ẹ̀ṣọ́ wa díẹ̀ ṣàyẹ̀mẹ́kùn ṣọ́ àṣírí òòrẹ̀ ní tú ikùn jíde kò sọ pé òde lè pẹlẹbẹ music na ẹlẹlẹ one plus one àṣírí òde ní two. oṣù rẹ̀ má ṣẹlẹ̀ dọ́kítọ̀ bílẹ̀tìrà. sir sir. ọ̀hún ẹ̀sà àà ẹ̀sà Ah orí ìdùbúlẹ̀ ló yìí wà ní. àná ah, no, no, no, náà kò sẹ́ni tó máa tọ́lọ́rẹ́tì yẹn ayé eléyìí ò yọ ah, nọ́ọ̀nọ́ọ̀nọ́ kò yọ rárá ọ̀daràn yìí gbọ́dọ̀ padà sí cell as quickly as possible. sà ẹ máa ní láti ṣe sùúrù díẹ̀ fún wa sà torí a gbọ́dọ̀ fún láwọn oògùn kan ní èmi ọ̀la àti probably ọ̀túnla. <laughs> three good days <laughs> kò possible that is just not possible <laughs> kò ní àǹfààní yẹn adigunjalè ni àwọn tó lọ rọ wọn wà lórí lórí sọrun mi and uh, you know orúkọ ńlá náà máa ń fà wá wọn lè ní wọn ti pàdé àpòpọ̀ pẹ̀lú amrọ̀bà and there is nothing like that yeah. so this idiot must be in the cell this night. ó yá yá yá ibi ibi ẹ ṣe kó dìde lẹ kó dìde lẹ. màá ní láti fún one time díẹ̀ kò lè tí ì dìde báyìí. èmi ò tẹ́ ní fún one time díẹ̀ at all and at all what are you telling me look. Yeah, yeah ìwọ ṣe yes sir mo ń lọ sọ́fíìsì báyìí yes sir Okay. yes sir by the time tí n bá máa fi dé ọ́fíìsì mo ti bá pè mo fẹ́ gbọ́ pé ẹ ti wà nínú mọ́tò yes sir pẹ̀lú ẹ̀ ni o yes sir i'm capable sir. either dead or alive i want him in the cell tonight. yes sir lọ́pọ̀ ẹ máa lọ in just three four hours ọmọdé gbọ́dọ̀ dé kára ṣe kiri ká gbé lọ sínú sẹ́yìn ó ní ẹgbẹ́ àti àṣà. ẹ máa ní láti ní sùúrù mo eh. sọ pé lè lè dìde the next four hours. lè ṣí ó bá dìde kò lè dìde o. Ah. kó fọ́ bùnú bàbá ọmọ yín ọmọ ṣe é wo jẹ́ nítorí ọjọ́ kó rí aláìsàn ọkọ̀ kó gbọ́dọ̀ bọ̀ no be you are carry come but na you are go carry go sísí yan gbárí gùn òwe tó mọ̀ pé ó sẹ́ǹsì wọn lọ wò ìyàwó mi kó dé mọ̀ pọ́ wà pa mo dé fẹ́ lọ máa bùgà fẹ́mi wójú kó wojú mi máa fún ẹ̀ máa fún ẹ̀ lẹ́sẹ̀ ó máa wojú o kójú níbẹ̀. Zambodia, Bumbo, Zambodia, Zambodia, Zambodia, Zambodia. Go back, go back, go back, go back. Here I was. ọmọ kò ṣe é fi wọ́n. Tẹ́niọlá Tẹ́niọlá má jẹ́ kí n purọ́ tán ẹ̀ mo love rẹ̀ you are the bottom of my heart ìwọ rẹ̀ ní bẹ́ẹ̀ mí ní purọ́ rẹ̀ torí ti love àyàfọ̀ yóò plenty o mo ti love rẹ̀ jù ní gbójú gbẹ̀járe ọ̀bọ̀kan ara ẹ̀ balẹ̀ tí mo máa fẹ́ mo mọ mo sì máa fẹ́ ọ̀ọ̀ Tẹ́niọlá the most like part of my life yọ. ẹ ẹ ẹ bí ẹ wá ṣe bí ẹ sọ fún ọ náà ó yà kí n kó sùn padà máa fọ́ dédé ẹsẹ̀ ẹ dànù máa yín ẹ níbọn ọwọ́ ak forty seven kí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ ó yà áṣí padà. aláì ètò gẹ̀ẹ́sì ìfẹ́ tọ̀. o fẹ́ ṣe kiri. ìfẹ́ tọ̀. o máa tọ̀ ok wọ́n wọ́n sọ fún ọ wá tọ̀ náà dọ́kítọ̀ àti ọ̀gá níbẹ̀ wọ́n sọ fún ọ wá tọ̀ dọ́ àbí wọlé dìde wọ́n máa ń bàbá mi gbìyànjú ẹ wo ọlọ́pàá tẹ̀wé yàtọ̀ sí dédé àwọn ọlọ́pàá rẹ wá ní gbòòrò mo mọ ọlọ́pàá ọmọọba mo mọ aláàjì èmi fẹ́ mọ́ ṣe àmọ́ tọ̀dọ̀ mi ìdádúró àbúrò ọkọ̀ sí ẹ kí mi yẹ ẹ níbọn dédé nu ẹ má máa ń wẹ̀ jẹ àwọn ẹ̀sìn pariwo ìwọ ìwọ ìwọ ìwọ ìràwọ̀ kí ni síjẹ wo jẹ́mújẹ kó yẹ aláṣẹ ọkọ̀ o akọ̀kọ̀ níbẹ̀ dédé ìtọ̀ àti dédé náà tí máa ma náà sùrẹ̀ o lẹ́mí límítì o ya kó tètè wàhálà tọ̀ ká yanjú yẹn kó yẹn kó. ṣe má lè kọ́ ọmọ ike yóò máa gbogbo english wọn máa padà di yorùbá. ìwé ìjọkọ̀ mú fún o bá mú fún o ya mú fún. ó fọ́n bú dèdè náà ni máa ń yẹ́ dèdè ọpọlọ rẹ̀ jáde. mo ti sọ́yẹ́ sọ̀kọ̀ kó bá fast bó bá mẹ́rin má fast kó tó kó fast bá fi bọ́ fọ́ inú ẹjú nù wọn ọmọ la láìsí èyí tí wọ́n sọ fún mi bá ṣe dúró bẹ́ẹ̀ mi kò dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ jọ nurse jọ ibi sí coordinator of international woman ramblon bay. ibẹ̀ yẹn. toilet oya toilet rẹ jọ fún two minutes just two minutes two minutes kọ́lá mi wí máa ra kúkú níbẹ̀ kọ́ọ̀pù kúkú níbẹ̀ máa fi wọ́n fọ́ fọ́ ẹni ti Where is I? wọ́n bẹ̀ ìṣẹ́jú méjì péré wọ́n ọmọ láṣìí ẹ̀ mọ̀ mú dúró dẹ̀ gbé ọmọ láṣìí ẹ̀. ìṣe láì. <laughs> ajá. sẹ́mi ìdẹ̀bù kí wàá di dúró yìí. ìjọ ah, ayé ìwọ ojú èrò bá ti sọ ara sí ara ẹ̀ má ti mú kẹ̀kẹ́ ìwọ wáyé dé ìlú ìbò ẹ̀ bẹ́ẹ̀ lọ. èmi èmi ti kúrò abúlé. ẹ abúlé tí yóò sùn ọ. bẹ́ẹ̀ wà. èkó ilé mi wà ní ìsìn. ẹ kún. kódà kódà mi sì mọ̀ bá ti tẹ́. ẹ lọ́la àárẹ̀ kọlù tí mò ń wá tó ti ní. wọ́n ní bẹ́ẹ̀ hmm. ah, àwọn bá ti yàtọ̀ dídínlẹ̀ ọ yẹn kó máa sọ àmì graduate o i read mass communication when i was in we the Ìbàdàn poli dédé wẹ̀ wọ́n sọ fún mi léṣe yàrá pàtó orí náà kọ̀ọ̀kan mi fẹ́ sáfù nàìjíríà nítorí sọ fún orílẹ̀-èdè mi ayé mi àlá mi mo lè ṣe kíndé it. àwọn olèrè wa ní nàìjíríà dédé rùn wá kojú nù ah, do it. lè mọ mi léṣe èmi dúró àwọn náírà hàn wa. olùsá ń gbègbè wọn nìbọn máa ń wúwo bí irin ni. ẹ eh? eh. ìbọn ìbọn lè jẹ sọfọ bẹ́ẹ̀dì ọ̀ndẹ eh, náírà gbà àwúre o ti rẹ fífi jíìmù náírà rọ. guys ìgbà ẹni àti ìjọ ẹ̀jẹ̀ ní ìdùnnú ìmọ̀ṣẹ̀lẹ̀ òun lè ẹ́ bí yá pọ̀ tó. má kọjá olúwa. ìjọ mímí tún jẹ́ wọ́. ìràwọ̀ tí wọ́n gbé wá síbi lè mọ̀. mímí tún jẹ́ bẹ́ẹ̀. ìràwọ̀ ìràwọ̀ láì tó ìbò sí ìbò lọ́wọ́. ìjọ ìràwọ̀. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. sergeant Tayo Amọ́kadé. wọ́n gbẹ́ mi sọ̀hún mi mú orúkọ ẹ tẹ́lẹ̀ mo rò bó fẹ́ sọ mi pé tiẹ̀ ti di ASP ni nonsense tell me what I want to hear. Under our traffic sir, I've been doing some good and good work when I've been working with the Nigerian police. Sir, mi dẹ̀ rọṣọ fọmọ fi ìgbà kan àì disappointment rí. Fún ẹ rántí ten eleven ó lérò já ládùúgbò ẹni ọ̀tọ̀mọba èmi rè mú àtúnfàlẹ́ ẹ̀ náwó then so i'm intelligent rachel sọfọ mo wà capable láti máa ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan nítorí sọfọ under cid tí mo ṣe ṣe yẹn náà sọfọ you are pa ẹ máa ń ṣe àyè mi náà kọ̀ọ̀kan ọ̀tún yìí máa ń accept sọfọ ọ̀gá yìí máa jẹ amọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ ń dàbí káyé fíìsì mi mo dẹ́ mọ sọfọ àṣìṣe ṣe kiri ẹ̀kan ọ̀gbẹ́ kẹ́hìndé máa mọ̀ i'm not gonna lie to you i know nothing i know nothing I know nothing about all what happened to me. Ahọ́n ẹ̀ ò jáde tó kí n pé nothing I know nothing. You are very stupid orí ẹ ti dàrú pàápàá listen ṣé o ò ṣetán àti sòótọ́ fún mi àní kí ni ìbọn yẹn ṣe dé ọwọ́ àwọn boys wọ̀nyẹn tí wọ́n fi láti lọ sí hospital with the ammunition. ẹ wo ẹ má jẹ́ kí n pọ̀ ọ́tọ́ ìsọ̀jẹ́ má lọ fọ ìbọn ìjọba àti yunifọ́ọ̀mù náà gbà ràn mí ayé mi ràn ala mi ràn orílẹ̀-èdè mi ràn mi lè fi ṣe kéré mi lè fi ṣeré ẹ gbà mí gbọ́ lọ́hùn ẹ gbà mí gbọ́. o jẹ́wọ́. ẹ gbà mí gbọ́ nítorí àwọn nǹkan tó ti ṣe ribiribi sẹ́yìn tí mo fi ń fojú wò bí èèyàn gidi òun ló fún ẹ láǹfààní láti dó wájú mi máa sọ jargon tó sọ yìí i am giving you the last opportunity so, and i mean the last opportunity torí wípé tó o bá sọ fún mi ìdí tí ìbọn fi kúrò ní ọwọ́ tiẹ̀ if not that you you you you you have a deal with them kí ló wá ṣe ṣẹlẹ̀ tí ìbọn fi dọwọ́ wọn. <laughs> first attack ni wọ́n gbé wa bá mi hmm? unexpected first attack. kí ni túmọ̀. mọ̀ bí bọ́n ṣe kó náà mi àti uniform ṣàmùsọ̀fọ̀ ìbọn kó náà mi ẹ ṣàánú mi ẹ ràn ẹ lẹ́gbàá mi that is the reason i'm here for apology sir. i see sórí tó bá dé court. yes sir. wà á lọ sọ fún adájọ́ wà á ní oògùn ni wọ́n fi gba ìbọn lọ́wọ́ ẹ̀. Ah, ẹjọ́ ẹ má ṣe eh! sọ́yì ẹ mẹ́bi sá ẹjọ́ ẹ mẹ́bi ẹ mẹ́bi sá. ṣe ṣe o ti rẹ́ẹ̀dì láti jẹ́wọ́. mo ti rẹ́ẹ̀dì sá. ó yá yes sir. sir mo bó ṣe jẹ́ first attacking ra. take him away. ah sir Eh, délé jẹ́ kí n bẹ ọ̀gá tán jẹ́ kí n bẹ ọ̀gá ìjọba. respect ara yín Ah, adele sergeant délé. jáde kúrò ní ọ́fíìsì mi. sergeant délé wọn mo ṣe ah, ah, délé tí o máa ń fa mi lọ. ọmọ ìlú láyé. sunkún ọmọ. ọlọ́ni tó ṣojú dàbí ẹni tó ṣe ẹ̀yìn olórí kan wà kọrin ó ní ká máa dúpẹ́ lọ́wọ́ ìjìká tó yẹ kẹ́wù jábọ̀ ìjìká lílé ìlú ó ló mú plan lọ sí mi wá ó lè wọ́ọ̀kù ẹ̀ jimán ojú sọ́mọ́ọ̀dù dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìmọ̀ bàbá mú túwálé fún ẹ tó fi gbé twitter fún tó fi gbé padà wá. Ah. ẹ wá ẹ wá kí ni gan. sídà náà wò gbàgbé òfin yẹn lè ràn ọ́ kí ni gbogbo yẹn. ọ̀pẹ ní ẹjẹ bọ́ọ̀sì àlè ẹ̀fún lọ́rọ̀ sọ ìbájú ẹ̀. òun bá fẹ́ jù ú yá ó yá ó yá ó yá èmi là sọ. Ah, ọmọ mi ò mọ kíkan lé mi ojú mi tì í. àṣẹ wáyé ìwà èèyàn ní ẹ̀rọ sásọ́lá tẹ̀sí. ọlọ́run gbádùn ṣe wà. ó yára máa gbọ́ mo ń sọ lẹ́ẹ̀mí àwọn witness dẹ̀ ṣe kiri wọn yá ṣé ń gbọ́ pé sọ yìí lásán ìmọ̀ lọ́jọ́ kọjọ́ tí ó bá jẹ́ ìjọ yẹn tọ́fà bá ti fa ìwọlé ńlá ó ti yẹ gbàgbé èmi ìràwọ̀ máa wà ń bẹ̀ fún máa wà ń bẹ̀. ẹsẹ̀ ká padà ẹ̀dá padà ìràwọ̀ àtẹ̀lé ìfirú ẹ̀sùn fúnra wa láéláé. àdéhùn ọ̀hún ìrọ̀lẹ́ ti yà óyà óyà óyà óyà onto the street marker. Thank you dey go. Eh. too much dey call in the system. ẹ̀ẹ́dẹ̀ yéé yéé. ó yà ẹja lọ jà ìfọ̀n. lọ́dọ̀ Mm-hmm mami mm-hmm. mami ẹ dìde ká wá jẹun yín ẹ dìde ẹ dìde ẹ dìde àti ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ara yín ti ń balẹ̀ gbogbo ogun tó ti ṣẹ́ kò dẹ̀ ní gbérí mọ́ lágbára ọlọ́run ó yáyá ẹ o ẹ jẹ ẹ jẹun. ìṣèmọ́dúpẹ́ òkú tọ́jú mi wọn náà rò mọ ṣìkẹ́ mi ò ní wá etí àtúnṣe. mi ò jẹun yìí. mi ti ń pago ẹ̀gbọ́n yẹn ni kò dé lọ ìyẹn ni mo bóyá kí wọ́n bá mi tún pè kó tiẹ̀ lè mọ̀ wípé mo ti délé gbogbo àti mo fi wà lọ́sítà mi ò fojú mi kan jíde ṣùgbọ́n bẹ́ẹ̀. mami báwo lè máa ń ṣe báyìí ẹ́ eh? ẹ kò gbé mẹ́ra yín sókè nítorí jíde tí òun ọba ṣe ń lip tí òun kọ́kọ́ pa yín ẹ dẹ̀ wọ́n ń disturb ara yín lórí ẹ̀ ẹ wo ti fẹ́ sú èmi o torí tó bá délẹ̀ tó ń sìn títẹ̀ mi ló máa dá o mi ò rẹ́ ní bọ́dì ẹ jọ ń torí ọlọ́run ọba ó dà pé o gbé effort mi lórí yín ó dà pé ẹ fẹ́ appreciate àbí. bẹ́ẹ̀ kọ́kọ́ mi mo appreciate ẹ ṣùgbọ́n ṣó dáa kí n má fojú rí ẹ̀gbọ́n ẹ ni àní kò tiẹ̀ mọ̀ wípé mo dé kó lè wá wù mí kò sí nǹkan kankan ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ wo bó ṣe lè wù kó rí ẹ̀yin náà ni mo máa jọ bí àdúrà la màmá máa fi ràn án lọ́wọ́ ọmọ burúkú kò kò ṣe é lẹ́fẹ̀ẹ́ kò pa jẹ. ẹ wo màmí Guido kì í ṣe bèbí a kò kì í ṣe bèbí bó ṣe wà yẹn ń gbàdúrà rẹ̀ níbi tó wà Guido ẹ mọ̀ pé anytime ló lè lọ ló lè padà dé ẹ má disturb ara yín lórí ẹ nǹkan kò ṣe Guido wà òkè tó bá tún yá tún wálé ṣe ti gbọ́ màmí ó yá ọyá ìjẹun yẹn màmí àní ẹjẹ ẹjẹ bí ṣe jẹ díẹ̀ kẹjẹ kẹ fi lóògùn yín. màmí tí yàn ni mò ń ṣe ọlọ́run nìkan ló lè fún ni lọ́mọ ìlú wọ́n ti ń ṣẹlẹ̀ fún mi mo mọ bó ṣe dùn mí tó kí oyún ìbàjẹ́ mo ti try láti bẹ́ẹ̀ láti gba ẹ náà pé kò stop gbogbo ilé ìtọ́ ìṣe fún ìdánilò ọ̀rọ̀ ẹ náà ni màá máa rọ wípé bóyá o ti ń bara jẹ́ ní àbí òwà òkè mọ́ wá tó fi ṣẹlẹ̀ fún ẹ <laughs> bàbá kí ọ láti mọ́ a lot of things <sighs> ló wà ní ọ́fíìsì tí mi ò portrait nítorí pé mo ń wo kí bí òun ronú please má sunkún mọ́. kílẹ̀ tó ní kí n máa sunkún mọ́ ṣọ́rọ̀ mi ò tẹ́kún kò jẹ́kún lọ ni. <laughs> Ah! lóyún táwa wa wa wa táwa eventually rè tó tó wá bàjẹ́ ah kí ni ìjọ tí mo fẹ́ bá mọ́ mi rò ó àbí báwo ni mo ṣe fẹ́ sọ fún ọ. kí ló wọ́n sọ ọmọ kí ló kàn ti mọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn tó bá tiẹ̀ kàn wọ́n lóòótọ́ ńkọ́ oh mo ti rí reason tó fi ń sunkún sí i that is why tó fi ń bara jẹ́ tó yẹ nítorí ọ̀rọ̀ ọmọ mi ṣé mọ́mí ò ní understand nǹkan tó wà lẹ́yìn ṣáwà fún ara wa náà ní ìdí ọmọ ni tó bá sáré káàkiri lórí ẹ̀ ńkọ́ tó bá ń pariwo ńkọ́ ṣé kò wo èmi náà kémi náà bímọ ni mọ́mí ò lè sáré kọjá àyè mi náà ìgbà tó bá wọ ọlọ́run ló máa fún wa lọ́mọ wa ó wọ ọlọ́run fún wa lóyún ìgbà tó dẹ̀ yẹ ó dẹ̀ mú kúrò ìgbà tó bá tún wọ́n á tún fún wa ní mi. ṣé mò ń dààmú ẹ̀kọ́ problem ẹ̀ oh, oh my god Why should it be me? <laughs> Why me, God? Why me? Why me? Wọ́n <laughs> yẹ ká sọ̀rọ̀ òdì sí Ọlọ́run. Ó ah, máa ṣe o. Ó lọ bá tó mọ ohun tó lè ṣe ẹ̀kọ́ tó wù Please, jọ tó lọ lọ. Má rọ̀ débẹ̀. Ah! Mo ti mọ reason tó fi ń sunkún sunkún sunkún lójoojúmọ́ nsìn. Títí ọ̀rọ̀ mọ́ mi lẹ̀. Wọ́n mi ò ṣe problem rárá. Okay. Ah! Sorry. Sorry. Sorry zókè zókè bẹ́ẹ̀. aláwọ̀ kan ló lè fún ni lọ́mọ ìrònú. aláwọ̀ nìkan ló lè fàbí àwọn ọlọ́mọ ìrònú. ọmọ tí a kọ ló máa gbélé ta kọ́ta jọ kí ló rò pé ó máa jẹ́ ìgbẹ̀yìn irú ọmọ bẹ́ẹ̀ yẹn ó máa fẹ́ yín ẹ̀ta gbá ni wọ́n á rọ̀ bọ̀ sílámù àyìnbọn pa ni ọlọ́run ní jẹ́ kí n rí irú ẹ̀ o ah. ọlọ́run á jẹ́ ká rí yẹn. ọlọ́run á jẹ́ kẹ́mi ò rí irú ẹ̀ torí màá rí i àdúrà ló yẹ ká máa ṣe fún níbi tọrọ gbèdé ẹ mo ṣe pé mi náà kúkú tọ ebébì ni mo kúkú tẹ́lẹ̀ yìí náà abẹ́mi kọ́ ni mo tọ́ ni òun ló kàn fẹ́ ya ọmọkọ́mọ fún rẹ o. kò ní yọ ọmọkọ́mọ kò ní yọ létí lápá nígbà tí bàbá wọn kú ṣe bá sọ fún ẹ pé jíde ìtòjọkùnrin jẹ́ ká fi sọ́dọ̀ ọmọkùnrin kan tó jẹ́ bí àbúrò bàbá ẹ̀ kó máa tọ́ àbí. làwọn sọ tó ń dẹ́rù gbèsè ọmọ kan ń lọ. àbókí kòjú ra lò nínú ojú à aláyé àgbẹ̀ nínú ojú àbókí. kò bẹ̀rù kò bẹ̀rù zọ̀ǹbọ̀rì ọmọ òwú. kòjú ra mu o bá ti lọ. wo bí nígbà bá rọ́bà sọ̀rọ̀ ẹ̀rọ tó bá pa òkè nígbà bọ́lá lọ́nu. ò ní gba ṣeun ó rẹ̀ nígbà àwọn bèjì bá bá pọ̀ mẹ́ ẹ̀ kó ti tọ̀ ọ́ màmá ò mo fọ ojú ìyá mi bó ṣe ń dọ́là èlò polish ẹ wà á bẹ́ẹ̀ kó ṣàlàyé fún yín ẹ̀kọ́ kí n gbọ́ tèmi ni hospital kò sí nǹkan tó ń ṣe é bẹ́ẹ̀ kọ́ ń káwọ́ sára ni ó ti yé yín ẹ̀yin lẹ̀ wà á lé sí ilẹ̀ ti bì á bí ó ti yé ẹ máa dán lọ ẹ máa wẹ̀ lọ èmi wà bí ó ti yé yín anytime màámi mo kàn ní wálé kí wọ́n á wo nígbà tí mo gbọ́ pẹ́ tìdí ó ti yé yín mo bọ̀ ọ́n sí. jíde jíde fábí fábí. ṣẹlẹ̀. jọ ó rí mi ni ẹ má bínú jàre mọ́gàjà bílẹ̀ jẹ́ mo rí ìbọn tó kàn skip mind mi bí sídìí tó scratch ní oyè ìgbà. kò ní yẹ orí ẹ ti burú èmi lè mi skip ẹbí sídìí ah what an insult yẹmi sí yẹ a skip bí sídìí ìyá tó bí yẹmi sí a skip bí sídìí ah, ah, ah, ìyá tó bí yà yẹmi sí a skip pọpẹ a skip bí. bàá gbàgbé jàre wo ni kí ló ń skip kí ló ń skip ẹ wà mi ìfìyà mi ṣeré o ẹ wá ẹ máa mọ̀ nǹkan tẹ́ máa máa sọ o ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe o tẹ́ bá ń sọ nǹkan tó bí mi nínú màá sọ yìí tó kọjá skip lọ màá mi mò ń bọ̀ jàre ẹ̀rẹ́ ńlá bá o. ṣe rí ayé ṣe kọ́ mẹ́rin náà mi lẹ́gbàá lójú ẹ̀ báyìí ṣe ọkọ̀ kó kíbo mi lójú ẹ̀. igi báwo igi wo ló kó bòye sí i ìyá ẹlẹ́gbàá lọ́wọ́ ẹ̀ ni. sọ́ọ́ kékeré lọmọ ojú wà tó ti ròyìn ọ̀sán kékeré ni jẹ àràbá wà kó tó di gítá nìkan kò sẹ́ni tó lè fọwọ́ bòkò òṣùwà kò sí bàbá ńlẹ̀ ẹni tó lè fọwọ́ bòkò ìràwọ̀ gbogbo ohun tí bá ṣe lẹ́yìn ó dàṣe gbé. ok ó mọ̀ pé àgbà àbí. Ah, ah, gbàtẹ́yìn náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń ṣépè fún ẹ jọ nítorí ọlọ́run fún ọlọ́run bẹ̀ ni ẹ jẹ́ ká jọ panu pọ̀ ká ṣe fàdó àrùn lọ́wọ́ kọ́ lọ́run bá ń yọ padà ni. ọmọ ọmọ dáadáa rẹ yára wọ ò ní bàjẹ́ jẹ́ wọ́n bọ́ bọ́ mi sórí ọmọ tí wọn ò bá ti kọ́ láti lé ìta ni wọ́n ti ń kọ́ ó bàjẹ́. mo fọ́ opisi ti yípo fọ opisi. Ah, ah, ẹja mi láta. yes. Ah, wọ́n ṣe báyìí gbọ̀ngàn fẹ́ mi o. bàbá bàbá ẹ bá kankan o. èmi mo fẹ́ kankan yẹn. ẹni sùn fún wa mo fẹ́ kankan. kí ni mo fẹ́ lè tẹ̀ ṣe. mo dáná. o yà nà jọjọ o yà. mo ń ṣe eré o yà mẹ́rẹ́. ewo ni ẹ má bọ̀ má jẹ́ kẹ́ mọ̀. má bínú má bínú. bàbá mi la ṣe é obìnrin lórí sí abẹ́jà o máa bẹ̀ dà sílẹ̀ ọmọ ọkọ ní orí ojú òní tẹ bá bá mi dá sí o ojú òní. èwo ni kíkí ẹ má kí ni jọ bóun yẹ kí mi ju pàṣọ máa lọ màá fi kankan yọ màá jẹ́ lẹ́gbẹ́ ẹgbẹ́ òjò ẹ jẹ́ bá lọ́wọ́ gbogbo ìdílé mi ò láàgbo yẹ o mi ò lá o ẹ má bọ̀ ọ́nà máa ṣe o. dẹ́dọ̀ dẹ́dọ̀. yẹmísí ayé ẹ̀ dẹ́ bàjẹ́ lójú ẹ̀ báyìí sọrí pé oríyẹ ti burú lójú ẹ. àìbí máa bí mi lájọ pé bí mi sọrí ah, sọrí ayé ẹ sọrí ẹ ṣe o ojú òní tí o ah. Abija ah, ìyá ìyá alápinni ẹ ṣe o ìyá aṣọkòtì alágbẹ̀dẹ ọdún thank you. jọ tó lọ bọ ní aṣọ. òbí ló ń bàjẹ́ owó ló ti ní bàjẹ́ owó ló ti ní mo dárò ìgbàdí ìgbàdí òkú ìgbàdí òkú ti dárò ìwọ ló kú bàjẹ́ ìwọ ló kú bàjẹ́ lọ kí ni ká ṣe báyìí mo ń gbọ́ nǹkan tó sọ. èyí ni ọ̀fun mi sàn. Okay. Ini ni ofe. Besa. It's alright. It's alright. Arasa. Ara sà. Kí ló dé? Bẹ́ẹ̀ ṣe sọ yẹn ni mi lọ́mọ bẹ́ẹ̀ ṣe sọ yẹn. O mi ò mọ ọ̀rọ̀ sọ dáadáa. Ara sà. Ah. Okay sir, excuse me sir. Ṣebí èní ni ọ̀fìn sir? Yes. Okay sir. kí ló dé. ní ìlọpọ. kí ló dé tó fẹ́ lọ mọ́. kò sí kankan kò ń ṣèlè mọ́ ni wọ́n ti sùn ó ti sùn. ok off ti sùn bẹ́ẹ̀ kì í ṣèlè mọ́ bẹ́ẹ̀. tó bá ti sọ pé kò ń ṣe náà. oh my princess. How are you? I'm fine, Daddy. Mm, mm you're looking good. Thank you, Daddy. <laughs> That's nice. Daddy, I'm going out. Going out? Olu ń lọ. Mo fẹ́ sáré dé Adétọ́lá lọ́dọ̀ rẹ̀ mi, Bọ́lá. Adétọ́lá, Adétọ́lá. Ooh, that's a village, a very remote area. <laughs> Daddy, kò village, new site ni. I know the place about three or four houses ló just ń wà ń bẹ̀ ń Daddy, kò jìnnà It's mm. just about um, 30 minutes. Yes, 30 minutes drive. Yes. Yeah, you know. But you know, oh, but come, come. That your friend tó ń balon bá lọ yẹn ìwọ invite who kó náà wá kí ẹ nílé bàbá ah, yes. n wa. why. ah oh ye, daddy, you ó dẹ̀ yé mi no kò ye mi ó yẹ kán lè wá kí ẹ nílé bàbá tiẹ̀ náà náà mẹ. dadi anyway bet to o make sure pé o pẹ́ o nítorí èmi náà máa jáde lọ ok make sure pé tó bá lọ kó kó má pẹ́ pé àwọn méjèèjì gbọ́dọ̀ fi lé sílẹ̀ right okay. that's good thank you dad uh, yeah. you thank you o um, ní off yes sir so ṣé wàá máa lọ sí ọ̀fẹ́ báyìí. Ah, mi lọ mọ́ sá. ìgbà wo ló wá fẹ́ lọ báyìí. a ah, the ending of this year sir. july la máa wá yìí. mo mọ̀ ó mọ̀. bẹ́ẹ̀ gan gan. bẹ́ẹ̀ sà. ó dẹ̀ tẹ́ lọ́rùn. gan. gan. ok gbé ọmọ mi lọ sí adétọ́lá tó bá wá dé àwa máa sọ bó ṣe gan sí ok. Thank you, Daddy. Mm, mm, love you. Love you too. Love my princess. Thank you. That's a good one. All right, Daddy. Bye bye. Bye bye. Do not stay long. Okay. Daddy loves you. Adetola 30 minutes drive. o ṣọ́ pé kí n tó gbé dání kò ní fọ̀kù àwọn ọba ìṣà. làpò ìyàwó látijọ́ ló ti mọ̀ mi mo ti ṣe nǹkan rí tó fọ̀kàn ó dà pé kankan ń jẹun lórí ẹ̀. ìràwọ̀ ìràwọ̀ ah ah ah kí ló ń ṣẹlẹ̀ má jẹ́ kí orí kílẹ̀ yín máa rò ọmọ bá kí bàbá wàhálà bá kí bàbá ìjọ̀gbọ̀n ikọ̀ tó bèrè ò tí fàjà ṣé kinní tó wà lọ́wọ́ yìí ní fọ́ọ̀kù wa ọ ah, guys kò ní fọ́ọ̀kù yín ọ that's all ó yẹ pé lẹ́yìn ẹ̀ lèmi wà ah, á ṣe bèrè yẹn. ìmọ̀ ọlọ́run yọ ni wọ́n nà ó ti ọmọ yìí ó kọ́ lọ ṣe bí òtẹ níṣà kíní yìí kíní ìwé wà yẹn ó wò pé ó jẹ́ first time tó rí lọ́wọ́ mi ni o bó ṣe wà yìí lásán tested and trusted ni gbà bẹ́ẹ̀ mo ti sáwú sí ẹ̀ rí. Zamboria mo. owó katapila yà ìwọ ló dábẹ̀ rú. mo ta kí ni wọ. ẹni mo kàn tí ẹ mọ̀ pé kí ló ṣe màmá yìí àárí alátẹ ń ta láti bí. àbí. kí ló ṣe yàrá tẹ kí ló ṣe màmá mo sọ pé yàrá tẹ ti yẹ ni ká ló yẹ yàrá tẹ tọ. àwọn ni àwọn ni ọlọ́ bá yà lórí burúkú ayé ọmọ jẹ má pẹ̀lẹ́ lórí burúkú. òbí yà á rà ó kí ni ẹ̀fúnlẹ́gbọ̀n bá yẹ ọ́ bí bàbá rẹ̀. ọmọ kò ṣe é fi wọ́n. ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ sáà mi kò jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ tó tó jọ ní ìgbà tó lò ó yà kọjá ìlú sí lọ. torí kọ́ jẹ́ nìyẹn ó rí pé orí ò pé kí ló tó ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. kí ló tó ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú respect ẹ kí ló tó ń bá wọn sọ̀rọ̀ bíi pé wọ́n wá important ẹni gbèrè tẹ kóra yín papọ̀ sójú ọ̀nà tẹ́ ń ṣe rádaràda tẹ́ ń nọpọlọ tẹ́ ń nírònú ẹ jẹ́ kó ṣì kúrò lọ́nà kẹ́yẹ́ kí n kọjá jọ ẹ̀yin rádaràda òṣì oníranù ẹ̀hẹ́n ẹ̀sì ògúnfe orí bó ṣe rí orí rádaràda òòjọ yan òòjọ ẹranko ṣé tí n bá tiẹ̀ fẹ́ fẹ́yàn ṣé bí irú wọ̀ rádaràda ẹni mo máa fẹ́ ok o mọ dáàdì mi máa pe dáàdì mi sí wọn máa kó ògbó yín. ayé dáàdì yẹn máa bàjẹ́ sí ah! dáàdì yẹn ló ń fọ àwọn ìràwọ̀ ìdí máa lẹ́yìn kí ni máa bọ́ ọmọ yìí. nǹkan tó bá wọn mọ̀ jẹ. ó ń pọ̀ ó ń pọ̀ thirty years na still help my guy. Zambolia Mungo Here I was Zambolia Mungo Koberu Young up, young up, boom. oh, oh, Oh. Yeah. Oh. Oh. kala yẹn náà jẹ́ka sáàpù nínú ilé Mama hula, bambori ya bumbo, bambori ya Shut up! What is the problem? Sir. Talk! Ayamika! Talk. Èmi àti sister tèmi dùn. Yes. Ni Ní ọ̀sán ìta jáde. Mm-hmm. Ní eré Adétọ́lá mm-hmm. Ah. Àwọn boys kan bó ṣe cross one here. Where is my yes sir But boy, we cross wa ó fa kìíní kan you. But what if ń saw your mother dáadáa ní can be three years ago. Where is my daughter. tí mo kó tó di pé mo kó lọ sí Ṣàngó bọ̀bọ̀ yẹn ó máa ń da àdúgbò láàmú gan-an ìràwọ̀ lórúkọ ẹ̀ bọ̀bọ̀ yẹn bóyá fa kìíní ẹ̀ yọba ẹ̀ kò wá sí nǹkan tí mi mọ̀ ń pa ẹ̀ mo mọ̀ ìyá ẹ̀ mo mọ̀ bàbá ẹ̀ mo mọ̀ ilé wọn mo mọ̀ àbúrò ẹ̀ gbogbo nǹkan tó wà lára ẹ̀ ló mọ̀ sá. where is my daughter. kí ló ti mú wa sọ ipò fàyọ ẹ sàn. ó ti bóyá fàyọ fi gbá àti tèmi dùn.

Move, move sir. Take us there. Yes, sir. Take us there. Yes, sir. Yes, sir. Yes, sir. Move. Yes, sir. Oh. where is the place. iye bẹ kí iye around the people go ni sir. where is the exact spot. sir kò yé mi mọ́ sir. kò yé mi mọ́ kó ti dànù ọdún. kò yé mi kó ti dànù ọdún. àlùyé ẹ̀ ń sìn. sir sir sir. where where. Yes, sir. Yes. Ah, oh, anybody in sir? Yes, sir. Are you telling me pé gbogbo bíbá yìí? Bẹ́ẹ̀ ṣe search ẹ̀rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni sir. Where is that boy? Where is he? Ah. She's into. Zaza, she's at that. She's at that. She's at. My girl. Yes, sir. Oh my God. Oh my God. Look at my baby. ọ̀sán o ìràwọ̀ ọ̀sán ọmọ ní ṣùgbọ́n ṣáálẹ̀ fi tọrọ gbogbo wa bíyàmọ ẹ ṣàbíyọ a ò ní bímọ sí láyé wa àmì ò àmì ò a ò ní bímọ sí tákó wa sí ọ̀nù àmì ò. ọmọ ní lọ́la ẹni ọ̀tọ̀ lógo ohun àtọ̀ṣọ́. sunkún ọmọ tọmọrọ ọmọ wa fẹ́ tọmọ ṣùgbọ́n tọmọ náà báyà ya kúra kí lálẹ́ bọ́lọ́run fà ọ́ gbẹ̀wúrẹ́ ní bá ṣe lè jẹun tó láṣẹ ń bọ̀ gbogbo wa bí ọmọ wa yé ìyẹn bá mi ṣàdúrà ọ́ àwọn onígbín mo ṣì láàyè wa ìràwọ̀ sàn ọ́ ìràwọ̀ sán ọ́ ìràwọ̀ sán ọ́ mi ò ní bá wọn bí ìràwọ̀ sán ọmọ ní ṣùgbọ́n ṣáálẹ̀ fi tọrọ gbogbo wa bí amọ̀ ẹ ṣàbí ọ́ àwọn ní bímọ sí láyé wa àmì ò àṣẹ àwọn ní bímọ sí tako wa sí ọ̀nà àmì ò. ẹni ń bọ̀jú omi jẹ́ ṣe mọ̀ dájú ẹni bá máa dàgbà dandan àgbà bíi